ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè tí ó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMA Global ti Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí wa káàbọ̀ níbikíbi tí a ti ń gbọ́ wa sí àkókò ọ̀rọ̀ ìyè yìí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi, Ọlọ́run yóò bá àìní wa pàdé gẹ́gẹ́ bí ìṣe wọn. Ní òní yìí, ẹ rí pé a ó máa tẹ̀síwájú lórí àkòrí èyí tí a ti ń kíyèsi, ìyẹn ni ìtẹ́lọ́rùn. Nínú àkòrí ńlá yìí la ti wá ń bèèrè àwọn ìbéèrè tí a sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run wá ojútùú sí wọn láti mọ kín ni ìfẹ́ Ọlọ́run àti kí ni àwọn ohun tó jẹ́ tinú Ọlọ́run gan lórí irú àwọn irúfẹ́ ìbéèrè bẹ́ẹ̀. Lónìí yìí la máa tẹ̀síwájú nígbà tí a máa fi, tá a máa béèrè ìbéèrè náà lọ́wọ́ ara wa láti lè fi ọ̀rọ̀ Ọlọ́run fi wá ìdáhùn sí. Ìbéèrè náà sì ni wípé, ǹjẹ́ àwọn, ǹjẹ́ ewu kankan tilẹ̀ wà nípa níní ìtẹ́lọ́rùn? Ǹjẹ́ ewu kan tilẹ̀ wà nígbà tí a bá ní ìtẹ́lọ́rùn tí ọkàn wa bá balẹ̀? tá a bá ní ìtẹ́lọ́rùn ǹjẹ́ ewu kankan wà? Ẹ kí ká kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run. Ká wo àpẹẹrẹ àwọn ọmọ Ísírẹ́lì láti inú ìwé Jeremiah. Ìwé Jeremiah orí ìkarùn-ún ẹsẹ̀ ìkeje. Ìwé Jeremiah orí ìkarùn-ún ẹsẹ̀ ìkeje. Bíbélì wípé ó ní, èmi ó ha ṣe darí èyí èmi ó ṣe èmi ó ṣe èmi ó ha ṣe darí èyí jì ọ́ àwọn ọmọ rẹ ti kó ti kọ̀ mí sílẹ̀ wọ́n sì fi èyí tí kì í ṣe Ọlọ́run búra èmi ti mú wọn búra ṣùgbọ́n wọ́n ṣe panṣágà wọ́n sì kó ara wọn jọ wọ́n kó ara wọn jọ sí ilé àgbèrè ẹ̀rí. Ẹ rí pé kí àwọn ọmọ Israẹli tó lọ sí, sí ìgbèkùn Babiloni ni Ọlọ́run fi ẹjọ́ ilé Juda ló fi ń sun wòlíì rẹ̀, ìyẹn ni wòlíì Jeremiah wípé òun Ọlọ́run, òun bọ́ wọn, ó mú wọn lágogo aginjù já, ó mú wọn sí, wá sí orí ilẹ̀ wọn, sí ilẹ̀ tí Olúwa ti ṣe ìlérí ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. Bíbélì wípé òun Ọlọ́run alààyè òun bọ́ wọn, ọkàn wọn balẹ̀. Nígbà tí ọkàn wọn balẹ̀ tán, ẹ rí wípé wọ́n bẹ̀rẹ̀ sí, wọ́n máa bẹ̀rẹ̀ sí í ṣe panṣágà pẹ̀lú Ọlọ́run. Ó túmọ̀ sí pé wọn ò dúró dédé pẹ̀lú Ọlọ́run. A ti ẹ̀kọ́ ń bí báyìí wípé wọ́n ń fi àwọn Ọlọ́run mìíràn búra. Wọ́n gbẹ́kẹ̀lé àwọn Ọlọ́run mìíràn. Bíbélì sì wípé ìbìnújẹ́ àwọn ẹni tó ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn ó ti pọ̀ tó ó ní wọ́n kú nígbà tí wọ́n wà láàyè ẹ̀rí. Ó túmọ̀ sí pé àwọn èèyàn wọ̀nyí torí pé wọ́n yó, wọ́n bẹ̀rẹ̀ sí ń wá bẹ́kùnbẹ́kùn, Ọlọ́run ò tẹ́ wọn lọ́rùn mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣàgbèrè ẹ̀sìn, wọ́n ń lọ láti máa sin àwọn Ọlọ́run mìíràn. Wọ́n ń fi orúkọ àwọn Ọlọ́run mìíràn fi ń ṣe ògo, fi ń ṣọlá, fi ń ṣọ̀rọ̀ nígbà tí orúkọ Olúwa tó sì di èyí tí wọ́n kọ̀ sílẹ̀ kí èmi àti ìwọ kó tó máa dá àwọn ọmọ Ísírẹ́lì lẹ́bi mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé èmi àti ìwọ tó ń gbọ́ mi pàápàá á wà nírú ipò bẹ́ẹ̀ tá a bá lè kíyèsí ara wa torí pé nígbà kan rí làwọn ojú ọlọ́run làwọn ojú ọlọ́run nínú àdúrà à ń yé gbàdúrà bẹ́ẹ̀ ńlá kí n yé ka ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n nígbà tí olúwa ti mú wa dàgbà tá a rí jẹ tá a rí mu tàdúrà gbà tá a ti wá wà nú ọlá tí kò sí ìṣòro mọ́ tí kò sí ìpọ́njú tọ́tá ò lè wá kiri mọ́ ẹ̀rí pé àti àti gbàdúrà pàápàá wá tó nira àkókò àti wá ọ̀rọ̀ Ọlọ́run láti lè ka ọ̀rọ̀ Ọlọ́run láti lè wo láti lè jẹ oúnjẹ ìyè láti lè eh, kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run á wá di pé à ń sáré à ń sáré láti máa kíyèsí àwọn nǹkan tí ọlọ́run ti ṣe fún wa yẹn á sọ wọ́n di ọlọ́run wa á sọ wọ́n di ọlọ́run wa bí owó bí ipò bí aṣọ bí ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí sì gbọdọ̀ jẹ́ ìkìlọ̀ fún èmi àti ìwọ torí wípé ọkàn tó ní ẹ̀ṣẹ̀ nínú ọkàn ẹ̀ṣẹ̀ wa ó máa ń fẹ́ fi afẹ́ afẹ́ afẹ́ take advantage yẹn ni pé a fẹ́ wo ipò tá a gbé wa sí yẹn a fẹ́ fi take a fẹ́ fi a fẹ́ fi fi fi fi gba ààyè láti lè fi mú ìbùkún ọlọ́run àbí oore ọlọ́run láti lè fi láti lè fi tẹ̀ lójúmọ́lẹ̀ ipò tá a níyẹn owó tá a níyẹn ọkàn wa tó jẹ́ ọkàn ẹ̀ṣẹ̀ a wà fẹ́ rí bíi pé á fẹ́ fi á fẹ́ fi á fẹ́ fi bẹ̀rẹ̀ sí ń wo ọlọ́run bí ipa ọlọ́run wo eléyìí ẹ jẹ́ ká kíyèsára ìwọ tí àwa tí ọ̀rọ̀ ọlọ́run yìí tí ó ń bá wí. a lè rí àpẹẹrẹ mìíràn láti inú ìwé Sámúẹ́lì ìwé Sámúẹ́lì kejì ìwé Sámúẹ́lì kejì orí kọkànlá láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin ni a rí àpẹẹrẹ Dáfídì ẹ̀rí Bíbélì wípé ó ní òṣìṣẹ́ lẹ́yìn, lẹ́yìn ìgbà, lẹ́yìn ìgbà ọdún yípo lé àkókò ìgbà tí àwọn bayi máa ń jáde ogun. Dafidi sì ran Joabu àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú àti gbogbo Israẹli. Wọ́n sì pa àwọn ọmọ amoni wọ́n sì dó ti Rabba. Dafidi jókòó sì jókòó ní Jerusalemu. Ó sì ṣe, ní ìgbà àṣálẹ́ kan, Dafidi sì dìde ní ibùsùn rẹ̀, ó sì ń rìn lórí òrùlé ilé ọba láti, láti òru, láti orí òrùlé náà ni ó sì ti rí ọmọbìnrin kan tí ó ń wẹ ara rẹ̀. Obìnrin náà sì ṣe arẹwà jọjọ láti wò dáfídì sì ránṣẹ́ ó sì béèrè obìnrin náà ẹnìkan sì wí pé èyí kọ́ báṣeba ọmọbìnrin eliami aya ureya ara iti dáfídì sì ránṣẹ́ sì rán àwọn ránṣẹ́ wọ́n sì mú ó sì wọ inú ìletò lọ ó sì bá dàpọ̀ nígbà tí ó sì wẹ ara rẹ̀ mọ́ tán ó sì padà lọ sí ilé rẹ̀ ẹ̀kẹ́ hallelujah ẹ rí dáfídì ìgbà kan ló wà nú igbó tó wà nú ijù tó ń tọ́jú àwọn àgùntàn bàbá ẹ̀ dáfídì ò jẹ́ nǹkan kan ṣùgbọ́n ọlọ́run ó sọ di ó gbèjà gbangba ọlọ́run sọ di ńlá ọlọ́run fún ní ó fún ní ìtẹ́ ọlọ́run gbé e sórí àwọn ènìyàn rẹ̀ láti darí gẹ́gẹ́ bí ọba a kọ́ wípé àkókò tí ọba yẹ kó jáde lọ sí ojú ogun nìyí ṣùgbọ́n kí ni ọba ṣe nígbà tí ọba ti yó tán tí owó ti dé tí ipò ti dé tọkàn ti balẹ̀ ẹ̀rí wípé ó bẹ̀rẹ̀ sí náwó sí bẹ́kùnbẹ́kùn ìwọ tí ò ń gbọ́ mi tí o bá lè kíyèsí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ rí i pé ìtẹ́lọ́rùn tí a kò bá ní òye kíkún rẹ̀ tá a bá ní òye tó lòdì ó lè darí wa láti bẹ̀rẹ̀ sí ní nǹkan tó ń jẹ́ ìgbọ̀jẹ̀gẹ́ ìgbọ̀jẹ̀gẹ́ nínú àdúrà ìgbọ̀jẹ̀gẹ́ nínú ìkóra ẹni níjánu èyí tó yẹ pé ó lè mú wa wọnú ẹ̀ṣẹ̀ lọ. Ibo ni ìgbọ̀jẹ̀gẹ́ mú wọ dé báyìí ìwọ tí ò ń gbọ́ mi? Ibo ni ìgbọ̀jẹ̀gẹ́ bó ló mú èmi tí mò ń sọ̀rọ̀ yìí bó ló mú mi dé? Inú ìgbọ̀jẹ̀gẹ́ wo lo tiẹ̀ wà báyìí? Mo fẹ́ pè ọ́ lónìí sí àkíyèsí wípé má ṣe gbọ̀jẹ̀gẹ́ láàyè jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ yìí ti rí pé ìtẹ́lọ́rùn tó bá rò pé bóyá ọlọ́run náà ló ń ṣe gbogbo nǹkan yẹn tó wá ní ìtẹ́lọ́rùn tó wá ń di pé wá fi ń dẹ́ṣẹ̀ mo fẹ́ kó mọ̀ pé bíbélì wípé ẹni tó bá ń dẹ́ṣẹ̀ oní ti èṣù ni ọlọ́run ò sì fẹ́ kó tẹ̀síwájú nínú eléyìí gbọ́ ọ̀rọ̀ náà lónìí kò sì ṣe àtúnṣe ẹ jẹ́ ká kíyèsí àpẹẹrẹ kẹta nínú ọ̀pọ̀lọpọ̀ tí a lè sọ ṣùgbọ́n àpẹẹrẹ kẹta ìyẹn ni màá fẹ́ jẹ́ ká kíyèsí nínú ìwé Hósíà nínú ìwé Hósíà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹfà ìwé Hósíà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹfà ó ní gẹ́gẹ́ bí mo ti bọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n yó wọ́n sì bẹ́ẹ̀ wọ́n wọ́n ó ní bẹ́ẹ̀ ni wọ́n yó wọ́n yó wọ́n sì gbé ọkàn wọn ga nítorí náà ni wọ́n ṣe gbàgbé mi ọlọ́run ló sọ̀rọ̀ yìí fún wòlíì ọ̀sáyà fún àwọn ọmọ ilẹ̀ Ísírẹ́lì torí pé ìgbà tí wọ́n jẹ tí wọ́n yó tán tí wọ́n tẹ́ ọkàn wọn lọ́rùn láti inú láti inú ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run ti ṣe fún wọn ẹ̀rí pé ọkàn wọn ọkàn wọn báyìí sí ní ìgbéga ìgbéraga wọ́n sì gbàgbé Ọlọ́run ṣé lè la fẹ́ sọ nípa tìwọ ṣé lè la ó sọ nípa tèmi torí pé a gbọ́dọ̀ ṣàkíyèsí wípé ó pé ìbùkún jíjẹ́ ìbùkún yẹn ó lè mú ènìyàn ó lè mú wa kúrò ó lè mú wa kúrò ó lè mú jẹ́ ká ó lè jẹ́ kí kí ọrọ̀ ọrọ̀ ọrọ̀ àti ìbùkún tó dé ọrọ̀ tó dé yẹn ó lè jẹ́ ká kúrò nínú inú ìfẹ́ Ọlọ́run bọ́ sínú ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ bọ́ sínú ìrònú wípé apá wa àti agbára wa òun ló gbé wa débi tí a dé àbí òun la fi jẹ́ nǹkan tí a jẹ́ tí a sì lè fi gbàgbé Ọlọ́run ó túmọ̀ sí pé a lè fọlọ́run sílẹ̀ nínú ọkàn wa ó túmọ̀ sí pé a lè fọlọ́run sílẹ̀ nínú ìṣe wa. Ó túmọ̀ sí pé a lè má lè ka Ọlọ́run sí, ká má fi Ọlọ́run sí ipò rẹ̀ nínú ìdílé wa, nínú iṣẹ́ wa. Ká rò wípé agbára wa ló ṣe é, ká rò wípé ọgbọ́n wa òun ló gbe lé wa lọ́wọ́. Mò ń pè ọ́ sákíyèsí lónìí ìwọ arákùnrin, mò ń pè ọ́ sákíyèsí lónìí ìwọ arábìnrin wípé níbi tó dé yẹn, agbára ẹ̀ o. Ọlọ́run ló gbé ẹ dé Má gbàgbé orísun rẹ, má gbàgbé Ọlọ́run rẹ. Èyí ni ọ̀rọ̀ ìkìlọ̀ náà mo gbàgbọ́ wípé ọ̀rọ̀ tó gbọ́ lónìí yóò ṣàwárí ayé rẹ yóò sì dá padà sínú ìfẹ́ Ọlọ́run ó wọn kúrò nínú ẹ̀ṣẹ̀ bọ́ padà sínú òdodo àti ìdúpẹ́ wípé Ọlọ́run yìí lè ṣe èyí fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ torí pé ti ṣe bí Ọlọ́run ògo ni forúkọ yín o Ọlọ́run má jẹ̀mú mo gbàdúrà fún gbogbo tí tó ti gbọ́ mi yìí lónìí lórúkọ Jésù bá wa pàdé gbogbo tá ti ṣìnà ṣáko láti inú ìtẹ́lọ́rùn èyí tẹ́ ti ṣe fún wa ní dídáhùn àdúrà tó wá jẹ́ pé ọkàn wa wá ga tá a sì wá wà nú ẹ̀ṣẹ̀ tá à ń rò wípé nǹkan tá a jẹ́ lónìí àbí ohun tí a ní pé agbára wa ni ẹ dáríjì ìwọ ọlọ́run o bàbá ẹ ràn wá lọ́wọ́ láti padà sọ́dọ̀ ara yín ká sì bẹ̀rẹ̀ sí gbègbè ayé tó máa fi ògo fún orúkọ yín adúpẹ́ torí pé ti ṣe bí ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù a tún máa pàdé jésù olúwa ó dàbọ̀.